eléyìí tá à ń sọ̀rọ̀ nínú oṣù yìí àná mẹ́wàá gbẹ̀yìn tó jọ àtẹ̀mí àtẹ̀yìn kó ṣe wà lọ́mọ àlùjànnà. Allahumma ajirna minan nar. Allahumma ajirna minan nar. Allahumma atik riqabana minan nar. Allahumma atik riqabana minan nar. Ìbéèrè tí oníbéèrè fi ránṣẹ́ òun ni pé wọ́n ní ẹni tó ń ṣáájú wọn kírun táwọn ní imam ó wá máa ń yẹ ó máa ń wo yẹ̀pẹ̀ wò ó máa ń fi yẹ̀pẹ̀ ṣeré báwọn èèyàn ti máa ń sọ òkìlẹ̀ fi ń ṣeré ó dàmúre lórí ẹ̀ torí pé ó mú lọ́kùnkúndùn kéèyàn owó yẹpẹ̀ nítawọn èèyàn nímọ̀ nípa ẹ̀ ní pé àwọn tí wọ́n nímọ̀ nípa kọ̀ọ̀kọ̀ pé ọlọ́run ó ṣe kí ni èròǹgbà ọlọ́run lórí ẹrú ẹ̀ báwo ó ṣe rí la kọsẹ̀ jáyé àdáwọlé gbogbo béèrè pátápátá kò sí mọ̀ rẹ̀ lọ́bẹ̀ kọ́ dẹ́dà lọ́wà mí lọ́wọ́ òbí mi nínú tọ́ba dẹ́dà nìkan ló mọ̀ tí òfin mọ̀ làmẹ́lẹ́kù mọ̀kọ́rọ́ wàlà nàbí yìí mọ̀ọ́sán bí o ṣe fi mọ àwọn màláìkà tó súnmọ́ àbí tó bá jẹ́ kán mọ̀ bẹ́ẹ̀ ni o fi mọ̀ kán àwọn òjíṣẹ́ rẹ̀ pípé n tí ó ṣẹlẹ̀ sí ọlọ́lá ni pẹ̀lú àwọn àyà tó pọ̀ nínú Al-Qur'an Allah subhanahu wa ta'ala sọ fún àdàbọ̀ Muhammad a'udhu billahi minash shaitanir rajim ó ní kul la amliku li nafsi darran wala naf'an mi ò ní kápá fẹ́mi ara mi dọ́rọ̀ ìyẹn ni pé kí ìyẹn ara ó mọ̀kàn ní wàlà náà fara àbí kí n wá kankan pé mo fẹ́ wò pé ìjọ wò ní ìròrí àdáwọ́lé mi tí mo fẹ́ dáwọ́lé ìfẹ́ ìròrí ń bẹ̀ gbogbo tí mo bá wọ̀nyẹn wò yẹn pè ní yẹn nígbà tó wàá parí rẹ̀ wà láwó kóńtù àlàmìlọ́gbẹ̀ yìí suratul an'am wà láwó kóńtù àlàmìlọ́gbẹ̀ yìí tó bá jẹ́ pé mo nímọ̀ nípa kọ̀ọ̀kan ni ìyẹn ni pé ká sọ pé àbá wo yẹ̀pẹ̀ ó bá tọ́ ẹni tá a bá lọ́wọ́ rẹ̀ ànábọ̀ Muhammad wàhálà kò rí bẹ́ẹ̀ ìyẹn ni pé ànábì wo yẹ̀pẹ̀ kò sì kọ́ àwọn sọ̀hábà bá ṣe ń wo yẹ̀pẹ̀ eléyìí tá lè wọ́n mọ̀ kan nínú mùsùlùmí lọ́kùnrin lóbìnrin tó nígbà kó sọ́nà àtijọ́ kan yìí tí ò gbọ́dọ̀ dáwọ́lé àgbọ́dọ̀ bá lọ́wọ́ ẹni tá à ń pè ní mùsùlùmí ìbá jáfa àbá àmọ́ ìjọba jáfa ìyẹn gbọ́dọ̀ débi ẹ̀ wàlà kúntù àrẹ̀lẹ̀mẹ̀ lọ́kẹ́yìn ni làṣàṣàrò ká sọ pé ànábì sọlọ mọ àṣàlábà ní mọ̀nà kọ̀ọ̀kan tó ti wo yẹ̀pẹ̀ àbówó kankan àbówó omi àbówó tẹ́sùbí tó ti yé ìyẹn túmọ̀ yìí pé àwọn ọmọ tó bí tí wọ́n padà ṣe wọṣẹ́ kò ní bí wọn. wọ́n máa ma sàníyàn sùn gbogbo tí ò jẹ́ kó kàyàn kò yẹ kàn gbogbo tó ṣẹlẹ̀ sáà náà nìyí gázọ́ tó ọkọ̀ kò ní ṣẹlẹ̀ sí torí yóò tẹ̀lé pé ogun yìí ìnira máa wá ń bẹ̀ ẹ mẹ́jà lọ yóò ti wò kó tó kúrò nílé kò tí ò lè má nàbí wò kápá yẹn. لذلك جاء من الحديث الذي أخرجه كتب الصحاح بسند عن بعض أمة أزواج النبي صلى الله عليه وسلم الحديث eléyìí tí àwọn ìyàwó ànábì ni wọ́n gbà lọ́tọ̀dọ̀ ànábì torí wọn mọ bọ́ọ̀rọ̀ yẹn ti tóbi tó ìyọ́nà ọlọ́kùn máa bá gbogbo wọn lápapọ̀ wọn là ànábì ní man ata ọ̀rọ̀ ọ̀fà gbogbo ẹni bá lọ bá olóńmà àwòkáyìnà àbí adágbígbá ẹni tí ń fi ẹ̀pẹ́ wo nǹkan àbí ń lo omi tó ti yé fàkọ̀dé káfọ́ra bíi máa jìtùbí irú ẹrú bẹ́ẹ̀ ti ṣe kèfèrí pẹ̀lú ìtajà náà ni ìyẹn ni pé ó ṣe kèfèrí pẹ̀lú ìjọkan ṣoṣo ọlọ́run ó ṣe kèfèrí wípé òun nímọ̀ àkọ́kọ́ eléyìí tí wọ́n sọ pé ànábì ọmọ so a gbọ́dọ̀ jìnnà sí so ìmáàmù tó bá wá ń ṣe bẹ́ẹ̀ ìdájọ́ ni wípé irú ìmáàmù yẹn wọ́n lè mọ̀ mọ̀ àmọ́ fún yẹn lẹ́skíù wàmà kúnná mu'azzibin àtà náà àtà rasúlà ọba dẹ́dà lóhùn ní jẹ́yàn níyà títí táàtì ránṣẹ́ sí i èyí ni pé tí wọ́n fi rán òjíṣẹ́ sí i ó yẹ ká sọ fún wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn táwọn rò pé wọ́n mọ̀ ẹ̀ wọ́n mọ̀ ọ̀pọ̀lọpọ̀ òmà pé táwọn ń ṣe iṣẹ́ kúfùrù ni wọ̀lkẹ́tù la tó bẹ̀rẹ̀ sọ̀lá àtà kẹfìrí sì ni wọn nígbà àrùn rẹ̀ torí pé mi ṣòro tó sí àtùsọ̀lá ẹ̀ al-Islam nínú májẹ̀mú adẹ́dọ̀ fi gbàrún lọ́wọ́ èèyàn Islam ni ẹni tó wá kírun tí ó ti tó ti nínú Islam bó ni ẹ má dá gbàgbé wípé káwo yẹpẹ tó ti yé ká èdè á olùgẹ́ ìb mí nà wá kéde Islam nínú tí máa mú yàn jáde kúrò nínú Islam ni. bẹ́ẹ̀ni eh. hmm. nínú tí máa mú yàn ìyẹn túmọ̀ yìí pé a gbọ́dọ̀ sọ́ra lórí ẹ̀ bizarre kajá ahmed hadith ahar ló fi wọnú hadith mi bákan náà wípé gbogbo ẹni man ata arrafa gbogbo ẹni bá lọ bá olóòmọ gbogbo tó wò ó lè fi mọ kọkọ yẹn tí fi ń pàpè mọ́ra pò mọ kọkọ fọsọ dakọ ru hmm. tó bá ilé gbàgbọ́ látòkù bá lọlá wùsọ látàrúbà yìí nàlẹ ìlà wọn ò ní gbà àwọn ogójì òru lọ́wọ́ rẹ̀ hmm. sọhárì pé ó lágbára ìyẹn ni pé tó o bá ti gba òun kírun lọ́yẹ̀ yẹn ni o òdà tó bá jẹ́ ìmáàmù gangan wá kọ́ hmm. sọ ajẹ́ kó ṣáájú àwọn èèyàn kírun ibi táwọn lọ bẹ́ẹ̀ nìyí pé ẹ jẹ́ ká ṣàlàyé ká lọ bá ròmọ́ mi yẹn pé àkàràmọ̀ kò wọ́ ọba aláwọ̀ bá wọn ṣe yóò bá aṣọ ẹlẹ́fọn yóò bá dúró tì yín o iṣẹ́ ìyẹ̀dá kan ìjà dáwọ̀ rẹ̀ dúró hmm. torí àwọn ìdí báyìí báyìí báyìí báyìí àwọn ẹ̀rí báyìí báyìí báyìí báyìí eléyìí tí a gbọdọ̀ rí pé àmúdógógó sábà wá ti lè pàpẹ́ mọ́ra pé rárá ìmọ̀ téèyàn gbọdọ̀ mọ̀ ni oore sì wà ń bẹ̀ àwọn ò ní í fi í lẹ̀ẹ́lẹ̀ tẹ̀wọ̀n hmm. kí ṣe kí nìyẹn ọ̀já èrò bèlè tẹ́sítì iṣẹ́ àwọn olùmọ̀ ẹ̀sìn kankan ni tọ́ máa fìdí rẹ̀ múlẹ̀ tán wá gbogbo ọ̀nà láti ṣàlàyé fún ayọ̀lẹ́tọ̀ àti kéwù lẹ́yìn rẹ̀ rẹ̀. bẹ̀tẹ̀ lómi lè máa rò pé akọ̀rọ̀ pé àwọn èèyàn máa ń ṣe nǹkan kan ìgbà wo ẹ wá padà rí confuse àgbà yóò padà gba n tẹ́ ń sọ fún so mọ nìyẹn bẹ̀tẹ̀ tó bá ti wá mọ̀ nǹkan láyé dúdú sọ látàkàlùfà kò ni ká kírun lẹ́yìn irú ẹrú kó ṣàtúnbọ̀ kó tún àlámọ̀rí wa kó jẹ́ kó tún dàjú báyìí lọ. gbogbo tí kò lẹ́tọ̀ọ́ kéèyàn pàpè mọ́ra rẹ̀ gbogbo tí ò lẹ́tọ̀ọ́ kéèyàn fi sin ọba dẹ́dà má jẹ́ ká lè fi sin o torí pé kò ní ìgbà lọ́wọ́ ẹrú rẹ̀ wọ́n náà ta ara rẹ̀. lábẹ́ ìbéèrè yẹn oníbèrè ah, béèrè pé ah, ìdáhùn tí ó jáde nítorí tòun wọ́n á dọ́wọ́ ní alágbájá ah, òun jáde nítorí tiẹ̀ wọ́n ní ọmọ ṣe báyìí ọmọ ṣe báyìí ṣé òun lẹ́sẹ̀ tàbí ìyá òun tó jáde tó ń tẹ ọmọ nǹkan ní òní ẹsẹ̀. apákan ọ̀rọ̀ wọn jáde nítorí tiẹ̀ èmi ò mọ tí wọ́n gbà lórí pẹ̀lú wọn jáde nítorí tiẹ̀ ṣó tiẹ̀ so èyí ò sì gbọ́dọ̀ ṣèdájọ́ àbí kó mú ẹ̀rí wá àbí kó mú ìdájọ́ kan nípa ṣẹ̀ríà lórí tí ò ní mọ̀ nípa ìbéèrè rẹ̀ bẹ̀tà bá dá padà nú àgbọ́yé bóyá tó lè yé bóyá tó ní béèrè fẹ́ béèrè gbogbo alamọ lọ́dọ̀ Yorùbá tó bá ní wọ́n jáde nítorí ìdèyàn bóyá wọ́n lọ bá a ti gbìyànjú kan bẹ́ẹ̀ tó bá jẹ́ pé wọ́n lọ bá a wọlẹ̀ ni nípa ìbéèrè tí ó jọ mọ́ra wọn yẹn tó bá jẹ́ pé wọ́n lọ bá a wọlẹ̀ wọ́n wá sọ nǹkan kan fún un tó irú bẹ́ẹ̀ irúfẹ́ irú bẹ́ẹ̀ ò lẹ́sẹ̀ torí pé kò rán wọn kò dẹ̀ kún wọn lápá lórí ẹ̀ ọ̀tọ̀ ni ẹ bá mi lọ mi ìlé lọ kò sì gbọ́dọ̀ nígbàgbọ́ lórí ẹ̀ gbèlè pé yóò ti kí ni yóò ti ṣiṣẹ́ kò gbọ́dọ̀ nígbàgbọ́ lórí ẹ̀ bẹ̀ tó wá dání bàbọ̀ ta ah, kí náà ní kí n má ṣe ṣẹ̀mẹ̀ kó náà ṣe kí ni kó náà ṣe bàbọ̀ lórí ẹ̀ wàtà àwa ni alẹ́ ìdùnnú ẹ ràn yín lọ́wọ́ lórí ìtẹ̀lé tọ́lọ́n àti ìpáyà rẹ̀ ẹ má ràn yín lọ́wọ́ lórí ẹ̀fẹ̀ àti ìbínú ọba dẹ́dà. ìbéèrè kẹta ni olùwà ọkọ̀ ẹni tí ń wọ ọkọ̀ ti transporter onímọ̀ ń lòdù ọkọ̀ ó wá ti lòdù ọkọ̀ tán kí àlùfájàre tó jáde láàárọ̀ <clears throat> kò wá rí bí kí àṣùbà kò tó gbéra so wá ní bóun ni òun ṣe kírun ṣé kóun kí i kóun mọ́ bá mí sí àṣùbà kí àlùfájàre tó jáde ni tàbí tóun bá dé ibi tóun lọ ni òun tó kí i tàbí òun tóun láǹfààní àti kí náà kọ pé dàrú pé wọ́n ṣàlàyé situation yìí fún wọn. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah wàlá alihi wa sàbẹ̀ wọn wàlá subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim ẹni tó jẹ́ dírẹ́fà tó ń wọ àwọn tó gbogbo ẹ jẹ́ ká gbàgbọ́ yé kinní kan àwọn nǹkan kan máa ń ṣáájú nǹkan kan ìyẹn túmọ̀ yìí pé tọba adẹ́dàlà máa ti ṣáájú gbogbo nǹkan bá ṣe gbogbo àlámọ̀rí ayé mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ó gbọ́dọ̀ tó níbàámu yóò kọ́kọ́ ti àṣẹ ọba adẹ́dà ṣáájú suratul hujurat kùnà kọ̀tẹ́nà Allah subhanahu wa ta'ala ní yá ayyuhalladhina la tuqaddimu بين يدي الله ورسوله لا تقدم قولا ولا فعلا fi'lan ẹ gbọ́dọ̀ tí nǹkan kan ṣáájú kẹ́ sọ̀rọ̀ ṣáájú òfin Ọlọ́run kẹ́ ṣiṣẹ́ kan ṣáájú òfin Ọlọ́run àti kẹ́ nímọ̀ nípa rẹ̀ kí ni ìdájọ́ ọba adẹ́là lórí tí mo fẹ́ ṣe afẹ́ travel ìgbàwò là lọ agbọ́kọ̀dé gáràjì aago mélòó là ń lòdì ẹ̀yìn èrò ẹ ṣe sùúrù o ọ̀ tá a bá ti lè gbéra láago márùn-ún tá a fẹ́ gbéra ẹ̀ ní ìmọ̀bí tá à ń lọ o tó bá jẹ́ pé àbá débi báyìí á ṣe kí ni ẹ fún mi láyè kí n kírun torí wípé tí ìgbẹ́ bá ń gbọ̀n tó bá fẹ́ ṣe gbọ̀nfẹ́ wọ́n dùn àbí wọn ní dó àjẹ́ wípé táìmù tẹ́ fi lé dúró tó fi ṣe gbọ̀nfẹ́ bí ìṣẹ́jú mẹ́wàá kò lè ju táìmù tó fi fàjọ rẹ̀ lọ ẹni bá sì fẹ́ kírun kánú ó ṣe kí ni títáyà bá fún ọlọ́nà ọlọ́mọ sàmà so àìjẹ́ ká ní mọ́jẹ̀mú yẹn so tó o bá wá gbà kán wọn mọ́tò mi wípé torí ibi tá à ń lọ yìí ẹ àgbọ̀ torí ibi tá à ń ṣe kíni tá à ń lọ yìí so àlàǹfààní láti rí pé ká lọ àsìkò oorun láre níbi tí a nígbà láàyè láti kí. Ànábì sallallahu alaihi wasallam kò gba àwọn mùmíní àkọ́kọ́ láàyè láti kírun torí pé wọ́n ń lójú ogun láti lọ ìrun láre pé torí pé wọ́n wà lójú ogun pé ẹ má kírun lásìkò rẹ̀ n tó sọ fún ni pé àwọn òbí láì mẹsàn lọ yẹpa ìdá àkọ́mùtà sí ìmùfà àkọ́mùtà là ń sọ̀la tó o bá wà láàrin wọn àbí tí mọ́mù tí ó kírun bá wà láàrin wọn tó bá wà lójú ogun fà àkọ́mùtà là ń sọ̀la gbẹ̀rún dúró fún wọn oníkíwọ́n kí ní ojú ogun wọn. so ó wà ká lọ àwọn àdájọ́ bí wọ́n ṣe kírun yẹn ó wà ní fáyidá tí mà àná ń tún fa àkíyèmọ̀ sọ̀la tẹ́ ẹ bá wá rí pọ́kànbalẹ̀ tán tí o sọ ẹ wá máa kírun yẹn bẹ́ẹ̀ ti máa ń kí tẹ́lẹ̀ ń pípé ìyẹn pé tó sọ́kàn ni pé ó ṣàlàyé bí wọ́n fi dírun kù lójú ogun nítorí bá lè mú wọn lójú ogun eléyìí kì í ṣojú ogun náà abẹ kójọ mọ́sálà wọn bí ogun ẹ̀yìn nípa ìbàlẹ̀ so ìyẹn jẹ́ ojú ojú ìbòwe àkọ́kọ́ ìbòye ẹlẹ́kẹta lè fi wò ó òun ni wípé ẹni tó fẹ́ ó bá rẹ̀ nínú mútọ̀ àsìkò ń wá dé bá a rí i pé ó bá lọ́nà nìyẹn irúfẹ́ lẹ́bẹ̀ ló lè rò pé ká tó bọ́lẹ̀ tí wọ́n dẹ̀ lè má dúró ló lè rò pé kóhùn kírun nínú mọ́tò tó káwọn èèyàn máa rò pé sá àlè kírun nínú mọ́tò àlè nínú bàálù tá a bá rí i pé àsìkò oorun yóò ṣe kí ni yóò jáde lọ. lápèjúwe bí sọ̀látò tí a bá rí pé sọ̀látò magrib lápèjúwe sọ̀látò magrib èèyàn lè post rẹ̀ tí ó lọ kí sọ̀látò magrib jámọ́ àmọ́ àkàrà àwòtà àkìr yóò kí nígbẹ̀yìn ní àkọ́kọ́ àbí gbẹ̀yìn àsìkò ìṣáì tí ó lọ dà the same thing àlàáfàrì àti kíni àti zuhur bẹ̀ fájírì ó yàtọ̀ síra wọn gédégédé ó yàtọ̀ ẹ̀pọ̀ jìnnà sí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀run bó ṣe jìnnà sí ìṣáì ló jìnnà sí zuhur so ẹ jẹ́ ká wo àwọn conditions tá a máa ṣe kíni so ẹ jẹ́ ká ti tọba adẹ́dà ṣáájú gbogbo tá a bá ṣe ká pé òun ni mú lẹ́mìí wa ká sì máa wí pé ìyọnu rẹ̀ láàmú wa wàdùwánùlọ́ọ̀yì àkìbà wọ̀lọ́ọ̀wù yà ẹlẹ́mú máa tẹ̀sán náà lónìí. ìyọnu ọba dẹ́dà ní ká kọ́kọ́ máa wá ìrìn àjò tá a fẹ́ rìn àwọn yẹn bá bẹ́ẹ̀ náà bọ́nú ọkọ̀ wọn ẹja bẹ́ẹ̀ lọ́hùn ẹni abẹ́ lọ́hùn kírun. ara a irun gẹ́gẹ́ làdúà tó yẹ ká ṣe kí ni.